ló sọ yẹn wo jọ iye tó ń paṣọ nìyẹn wọ́n ní sixty ọ̀pọ̀ ìwọ tí wọ́n lọ́dún eight thousand wọ́n bèèrè àná ó di dandan ká bá ra sixty thousand pọ̀ ju ìfẹ́ gbọ́ yìí ó dà ogun èmi máa sẹ́ndì owó tèmi ṣá o ìdúró díẹ̀ má jẹ́ òpó ìdúró nǹkan ó má ti pé aṣọ máa kó ojú kejì la máa rí o ṣùgbọ́n pé aṣọ ńlá kò ń pọ̀ lọ títí kan ó dà owó a máa ríre bára wa ṣe àwa náà gbẹ̀yìn àwọn arúgbó wa òkú àgbà náà làwọn máa bára wa ṣe àníṣe tọmọdé lágbára náà. nù sọ fún gbàgbé bẹ́ẹ̀ gbọ́n ìlú mo jẹ́ nílé yìí. ṣé wọ́n fi ń gbóhùn báyìí. really. wọ́n fi ń gbóhùn central bank. okay fine you're right. Because you're É, tá com aquele monte assim. É. Que é é não chega, que não chega. Que não chega. Que não chega, não. É. ọ̀rẹ́ mi máa gba ẹ̀ á sọ̀rọ̀ níta ṣó ti gbọ́ mi mọ tó ṣàwọn ọmọ yìí á sọ̀rọ̀ odò tó dákẹ́ rárá mà lè gbé ni lọ odò tó tọ́jú ẹni kú. mo ń gbọ́dá kí ló ṣẹlẹ̀ kò sí kankan. kò sí kankan. bẹ́ẹ̀ ni wà á ti tani tó ń pariwo. kò sẹ́ni tó ń pariwo. Ah, ah. kò sẹ́ni kan. ṣé ìrètí ń dùn torí gbogbo àríwo ni mo ṣe sọ̀kalẹ̀ wá. kò sẹ́ni tẹ̀ mọ́ mi. èkejì ẹ̀ kọ́. ó ti jáde ó ti jáde. mọ́mì kò sí nǹkan kan máa wà worried ah, mọ́mì ò dé ti enjoy àti ọ̀la rẹ̀ lóbìnrin ní ọ̀rọ̀. o dẹ̀ ju ọ̀rọ̀ kó sí wọn. ọ̀run yàbọ̀ èyí ẹnìkan ó. bọ̀ tún máa yẹ owó. ilé mi yẹ owó kò tiẹ̀ dá. a a bí màá kí n sẹ kí n mú ká kí màá láì kẹ́ ń bẹ̀rẹ̀. bóyá màá tún sùn. wá ọsùn ni màá yọ ọdún àkókò bá ọkọ tẹ́tọ̀ ọ̀bẹ mi pé ìbọn ọ̀sán owó oṣù fún mi. ẹ ẹ ọmọ má bí mo. tó jẹ́ pé èmi pẹ̀lú rẹ̀ ní àwọn ọdún ṣé kò kí ń wọ̀ ni àbí àmì òye asosiyeti ẹ̀sọ́ ọ̀dọ̀ mi àṣà mo ní sí òun lè mọ wá tà ilé ìdíwọ̀ nìkan tọmọ dáhùn tv tọmọ dáhùn tọmọ dáhùn kìtìn tọmọ wá sọ̀tọ̀ tí bá ti gbà ṣe fún ọkùnrin dàbí ìbànújẹ́ pé wọn náà ò léèyàn bá ṣe kí ni ṣe tirẹ̀ kí ni nǹkan tó wà bẹ́ẹ̀. Òkèlè ó wá wèrè ni ah, jọ ṣé o mọ̀ pé igi mú jìnnà sórí mi as in àti ẹ̀ka máa associate ah, ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ẹjọ́ ẹ̀kọ́ ìgbà tí mo ti ń gbóúnjẹ wá tí mo ti ń gbé wá tó ti ń jẹ́ kẹ́ tó ṣe ródóródó bí oyún mùsù àwa wí tán ó lọ ṣe ara ẹ ó ṣojúṣe funfun bí ẹni tí ò láta nù ó wá sọ pé kéèmì àti ẹ máa sùn ṣe tó bá rí. lẹ́yìn tó olùsí ọlọ́sẹ̀ àgbẹ̀ tẹ́ èmi ló tán ṣe ìdá mẹ́gbẹ́ àkọ́nà igi mú kí ẹ̀sùn ìgbà ti tàbí tẹ́tọ́ nínú ọ̀lẹ́ nípa ọ̀kadà rà mí kúrò pé tán ní kí ó wà lẹ́ ayé wọn ti wà kékeré irú rẹ kí irú rẹ máa sọ fẹ́ mi pé ẹ olùdè. láti gbọ́ wo jẹ́ kí sọ fún ẹ àwọn ẹgbẹ́ dáàbì tí ẹ lè wò. àjẹparí rẹ mọ́mísí. àkílẹ̀tẹ̀ ṣe é rà láti. mo ti borí jà láti. ìkejì ẹ̀ ni ó ní boyfriend òun ni ó dẹ̀ ló ń fẹ́ fẹ́ ọkọ náà. ṣé èyí pé bọ̀bọ̀ yìí tẹ́mi wo ìpolówó. jọ ibo ló ti gbé fàjọ rẹ̀ nísinsìnyí tí fásọ fún ẹ wípé ọmọ yìí ò lóko mo èmi ò fẹ́ nǹkan tó máa bá kọ̀ndẹ́ẹ̀mù nǹkan tí èkejì ẹ̀ bá ti mú wáyé ṣé o mọ̀ pé tí wọn náà bá mú tiẹ̀ wáyé o gbọ́dọ̀ kọ̀ndẹ́ẹ̀mù ẹ́ mi ìfẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe máa sọ wípé kò lóko. ẹ̀yin náà wò dáadáa ẹ wò ìwò. ọmọ tẹ́lẹ̀ ìwò ìyọmọ dáadáa. ilé ọmọ tó bí léèrè ẹ ti mọ̀ pé wọ́n bí léèrè ah, ah, ọmọ tó dà tó dúró rè tí mò ń wò yìí ah, à ń sọ bọ̀bọ̀ ọ̀rọ̀ má sọ fọ́fún o àdúrà mi gbà ní o torí àdúrà tí mò ń gbà ní wípé kẹ́yìn méjèèjì kẹ́yìn ibi ìjókòó ayọ̀ tí ẹ ló dé yìí tí ẹ náà dẹ̀ máa dé lágbára Ọlọ́run ibi ìjókòó ayọ̀ lẹ́yìn lélẹ́yìn àbí ibi tí mò ń lójú àdúrà mi pọ̀ òun ni. ìyá ara náà ló fẹ́rẹ̀ ọlọ́run ọlọ́run kọ́kọ́ lè fẹ́ kò lè fẹ́ ṣe gbọ́wọ́ ilé ìlò tẹ́mi wo kò lè fẹ́ tó lára ẹ̀gbọ́n ẹ̀ ní báyìí torí kò yé mi ọ̀rọ̀ kò tẹ̀ sí ẹni tó máa fẹ́ nìyí afẹnusọ kò lè fẹ́ èmi mo mọ mọ rí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́ anjú wọn kò ṣe wí ìjà ìlara kò ṣe jà èmi mo mọ mo rí lábẹ́ tí mo fi wá rọwọ́ àmọ̀dẹ́gbọ́n àgbà mọ́ o àfi dálẹ̀ ìfẹ́ sista mo ní ìkẹ́ fọ́hùn. àǹtí àǹtí mi ẹ ṣọ́ pé ẹ̀wà òkè mi kò sí torí lùkì yìí ó ń sọ nǹkan mi pé mi ò wà òkè ok mo ní kí wá sọ pé yín kọ́ńjẹ ti rẹ́ẹ̀dì mo ti sẹ́ẹ̀dì lẹ́yìn. mo mọ. ẹ má pẹ́ o. torí pé dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn wá kèrègbè kàngó kàngó là ń gbóhùn alágógó. Oh, ó lálàá pé mo gún Tádé pààbì bí wọ́n ṣe lálàá rẹ̀ tó tó lálàá pé mo gún Tádé pa tí èmi náà dé lálàá pé mo gún Tádé tó bá yẹ pé mọ́mì náà sùn ní táìmù yẹn mo ṣe ọ̀pẹ́ rà lákan náà lọ́nà àlá torí pé ẹ̀jẹ̀ kan náà lọ́rọ̀ nù bí ìrìn wa so ìfẹ́ àfún ẹni goodness ni pé Tádé yẹn o bí mo ṣe pa lójú àlá mo ṣe máa pa tí mo tẹ̀ fi pé bá bá ẹ sọ̀rọ̀ ní pé ká lọ sí church ká lọ ṣe prayer or something ó tún sọ pé wàá dún tade pa for what kí ló ṣe fún ẹ kí ló rà ní. jẹ́sẹ̀ ṣe fẹ́ ìtajà ló ṣe padà tó tó ń rọjú tó ń rọjú wá gbọ́ ọ tó bá sọ fún mi ò ní gbọ́ bí kú lọ́nà oko bí sàkútẹ́ ni ó máa ṣojú gbogbo wa níbẹ̀ ó máa ń lùkù o tade tó máa ṣe é mo ní mo máa fọlọ́ ṣe é tade kọ tade ni. èmi mo mọ mọ rí tí mo fi wá lọ́wọ́ èmi mo mọ mọ rí láíláí kò lè ṣeéṣe èmi mo mọ mọ rí lọ́bẹ̀ tí mo fi wá lọ́wọ́. máa pàdé àmì. márùn kí ló dé o kí ló ṣẹlẹ̀ tó fi di pé mo máa pàrọ̀ nípa tó lè kó sí boyfriend ẹ̀ bọ́ because mo understand mi ìmọ̀ ọkọ tí bọ̀bọ̀ ẹ̀ ṣe fún ẹ̀ wọ́n ṣórí àwa táwa mi bàa lálẹ́ báyìí sọ̀rọ̀ torí wọ́n ní pé iye kan alábàáwọn kò ju mẹ́ta lọ àwa táwa mi bàa náà lálẹ́ báyìí sọ̀rọ̀ kò gbọ́ kí ni problem ẹ̀ kí ni ọgbẹ́ fẹ̀ lọ ẹgbẹ́ ẹ̀ ṣe fún ẹ tó fi ló máa pa kí ló rà nípa ẹ̀. ètí mo ètò máa pa ni ẹni bẹ̀rẹ̀ ti bá máa pa ni. wọ́n máa pariwo bíi China phone sórí iye kan alábàáwọn kò ní kò ju mẹ́ta lọ òun làwa mẹ́tẹ̀ẹ̀ta táwa mi bàbí ó ní ìjàpá ìrere àti lọ́nìbù tó bá ti ní pé òun máa pa ní òun pa ìwọ́ ọmọ yá má jẹ ìdùn tó bá lówó ni mo mọ̀ ẹ́ o tó bá lọ pa àpẹẹrẹ tó wà lẹ́wọ̀n máa ṣẹ́yìn kí ẹ ní. bẹ́ẹ̀ ni o àwọn máa wo a máa jápa tó bá ti lọ pààyàn lásán àwọn máa jápa fún ẹ kí ni problem ẹ gan-an o fẹ́ pa o fẹ́ pa kí ló ṣe fún ẹ gan-an kí ni problem ẹ wo èmi ò ráyè pé o fẹ́ pààyàn tó bá ti lọ pààyàn èmi máa po mo lọ tèmi mo ti. ẹ̀yin méjèèjì ló kú tádé mú. kò dẹ̀ lè mú èmi tádé ó jẹ̀bi. mo lè máa pààyàn. torí àjẹbí ló ti lọ ṣe sí wàá gbogbo ọ̀rọ̀ àti wọ́n ti dún gbogbo máa pààyàn ọmọ ìyá mi ọ̀rẹ́ mi á máa rí ẹlẹ́ta. èmi mo mọ mo rí lábẹ́ tí mo fi wá rọwọ́ ọmọdégbọ́n àgbà kan ó láfi dálẹ̀ ìfẹ́ èmi mo mọ mo rí lábẹ́ tí mo fi wá rọwọ́. ṣé nǹkan tí mo wọ̀ yóò bá jù. kò dára rárá kò ní lè wọlé lọ so ó ní láti lọ sókè lọ change ẹ̀ṣọ́ wọn náà ṣàwọn ohun tá a lọ láti lè tó lù very far. kò ní bí dress casual ni kí yóò má lọ dì í pé. àtọ ò lè lọ báyìí ló ṣẹlẹ̀. ó ti wá ní kí n wọ báyìí. wọ bíi short àbí dáhùn tó short kan. ok fine bóyá kí n wọ short skirt mi pẹ̀lú bí round leg kí n wọ heels. yes pẹ̀lú bí short eléyìí tó wà wọn. Okay, we dey change wig eh, sí black. Wig wà òkè níbi tí. Wig ni ọ̀yà tí mo ta Ẹyin náà rí mi bó bá dé padà. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Ènìyàn mẹ́ta kò lè lè dúró, kò lè dúró, kò lè dúró. Baby girl, what's your name? Let me talk to you. Let me buy you a drink. I'm Tade. You know me. Oh, baby. What's up now? Mo ti miss ẹ gan. Èmi ò sí around nsìn ní Abuja ni mo wà báyìí. And eh, probably when I come back, we're gonna have loads of shopping, you know. I'm by Jim, I'm by Jim. I'll see you when I'm back to Lagos, okay? Hmm? Okay, yeah. Take it out of here. Bye boy. Odò tó hmm. màlẹ́ gbẹ́ni odò tó tọ́jú ẹni kú ó lè ṣe ni ní jàǹbá. pàṣẹ dá òbí ọlọ́run o. Okay, oh. Ó jáde. The other lady, idiot, òun náà kó o máa yí bẹ́ẹ̀ náà kò lè ṣe pé tó bá your cars ti uh, order for next time around ṣe tó yẹ kó gbé only certain thing but ó ti wà lórí already ṣe understand so ìkọ́lé ìdánwò yàtọ̀ ni pé time frame tí ẹ máa fi gbà ló máa but very soon I can assure you I can assure you and trust me trust me I'll compensate you so on behalf of my government team uh, on behalf of Taliban childhood. Can we still trust you? Ṣáàlì fẹ́ ṣe business ni. Um, èmi rò pé mo lo yín tó yẹn ni bí ti gbójú ọmọ ìyá jẹ́. Ọ̀rọ̀ kówó ni kókó. Bóyá torí ẹ̀ ni ẹ̀ ṣe tí ìdí wá fún wa. Àwọn kì í treat regular and old customers wà báyìí. Bẹ́ẹ̀ ṣe wà yìí Mr. Fẹ́mi. Tí ẹ bá sẹ́ni invoice tí o ti sọ̀rọ̀ ara pẹ̀lú òkè ẹ Any the motto of any brand for any make i a máa kẹ̀tẹ̀ fún yín even without paying any deposit because I don't ẹ bá mi náà ẹ bọ̀ ṣe understand so that's not what I'm talking about. kẹ́kẹ́rẹ́ ló yẹ ká ti pẹ̀ kárò. okay okay um, listen for us please àwọn ọ̀nà kan tó ṣe yẹ ká service ọ̀dọ̀ fàdíwá sí yẹn lọ ṣọlọ́pàá mi prepare um, letters for láti prep for ahead of the queue. Okay, so Sure, sir. Right, sir. Um, Kẹ́mi máa wọ̀, ẹ mọ̀ pé mo sọ fún yín initially pé office lè ká sí But some things came up in the office and we just decided, okay, fine. If we cannot do it in the office, you know, the power is somewhere, it will relaxed, you know, calling, so fine. No problem. Ah, kò ń ṣe nǹkan tí agbára of kapa ṣe so it's something we sort definitely. Um, so kí ni kí ni ọkọ rẹ. ẹ ẹ ọkọ tó ṣẹlẹ̀ ọkọ tó ṣẹlẹ̀ ń the main thing so ẹ ṣáà fún wa lọ́kàn balẹ̀ pé kò ní problem at all. No, you can trust you can trust us you know àṣà ah, ìṣẹ̀ máa ṣe business ẹ wá ẹ̀dá kan sáyà jàre. kí lẹ fẹ́ mu náà. ẹ lọ́wọ́ jẹun ní ìfọ̀ àlẹ́ àwọn wà. Kenny, Kenny. Sir. Kenny, jọ̀ọ́ bá mi gba ọ̀dà o. Grant you. Spirit. Èmi náà ń ṣèyàn lásán. Kenny, don't do that, don't do that. Èmi ẹ̀ ti máa ń pọ̀ jù jù. One shall frown, oh, John ajá òfúnra ọjì ìhó onílé òfúnra olè bákọ lọ pàǹṣá òfúnra ọjì ìhó ajá òfúnra ọjànà onílé òfúnra olè. wọ́n ṣe àwọn akọ́rọ̀ wọ́n ṣá ẹ̀kọ́ ọ̀kùnrin ní ìpínlẹ̀. lásìkò. náà pé ojú tó wọlé tọ̀ mí yóò fà mí lé àná báwo ni ṣé dáadáa ni. kò lè wá sí jẹ́ ẹ̀rọ láńlé o. actually kò ṣe pé mo fọ̀ mi tẹ́lẹ̀ eh, just that o ti mi jọ mẹ́ta kan tiẹ̀ trying to reach an older public is not, not the goal. So we will check it Ibi iṣẹ́ wọn ni ẹ̀bá tí ẹ̀ wá jókòó. Omi eléyìí tí ò sí ara mi bí akẹ́kọ̀ọ́ máa lọ mọ̀ fẹ́ wáṣọ tó wọ̀ ọ̀kẹ́. Lẹ́nu tí mo fojú kàn ẹ̀ tó fojú kàn mí, Má bọ̀ wá jókòó jọ. Èmi mo mọ mọ rí láíláí kò lè ṣeé ṣe kejì ẹ wá wá boyfriend ẹ kàrọ èmi mo mọ mọ rí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́. àjù wọn kò ṣe wílẹ́jọ́ ìjà ìlara kò ṣe é jà. èmi mo mọ mọ rí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́ ẹnìkan bí nítorí mi àti ẹjọ́ ní gbólóhùn àṣọ kan tí ó wá kó fìyẹn mú àlejò tó wá ètò ẹwà. wọn mi ẹ ní moon swing ni it's not a problem it's not a problem moon um, máa. Ah, ah, dókun mo láti ṣe é lálejò mo dé ìké. ok mami. àdèkò lọ́rọ̀ ta fẹ́ sí i láàrin ní bàtàǹkẹ́ ní bàtàǹkẹ́ ló tún ìfẹ́. Ah, ogun ah, ẹnu gbẹ gbẹ ẹnu wọ́ gbẹ ẹ̀yin tẹ́ bí gbà ayé ìgbà tí lockdown wà gan wọn lockdown yẹn ẹ̀ ń ṣe ọ níbo ó yá kí ló ṣẹlẹ̀ jàre tó gbé mi débi gan gan ó kélé fún mi àjẹ gbàjé fún mi ẹnu gbẹ so ti ta fóònù ní kọ̀ǹpútà fún mi. ó kélé. má. Ah, ṣé o ká yìí lóhùn sẹ́ńtò wà ní ẹ̀ ṣe fẹ́ tòmí ọ̀rẹ́ mi ni. ṣàlàyé kò máa kẹrọ ọmọ èrò ṣé o mọ Show tó ń ṣe. ṣé lè ó máa ń ṣiṣẹ́ gidi kí n má ṣe yahoo tó ń ṣe òun ni akọ̀wé àwọn tó ń ṣe lọ́mà. more. ló fẹ́ sọ fún mi pé kò kì í ṣe ìyàwó rẹ̀ ok nǹkan tí mo torí ẹ̀ tí mo pè é ṣorí guy idiot tade yìí ọjọ́kíjọ́ ọjọ́kíjọ́ tí mo bá tún rí tó bá wọnú compound òkèlè ojú ẹ̀ níṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. ṣé nǹkan tẹ̀lé láàrin yìí kí ló kàn má fi lọ mí dá sí ọjọ́ tó bá tún wọnú kọ́ńpáǹdì ó ti ríṣẹ́ sílé epo nìyẹn o. àìrọ́ mi ò ríṣẹ́ lépo àwọn tó bá bá fi máníjà lépo mọ̀ lẹ́sìn. irú ẹ̀ náà ṣé irú ẹ̀ náà fẹ́ fi jẹ máníjà wọn ò tiẹ̀ wá irú ẹ̀. ẹ àmú irú eléyìí tó ṣẹlẹ̀ yìí eléyìí tẹ́ fi wá jà àtọ́yà àjà yìí ẹ̀ sí ló bá bu ibẹ̀ kó bá yín sẹ́tù. ìbò mọ náà ilẹ̀ kí ló gbé. ẹ bẹ́ àbò mú mi lọ síbẹ̀. àkìwí síbẹ̀ káàkiri. àkìwí sẹ́tù kéṣì ṣe ara ta mọ́ra yọ. kí ló wáá fa gbogbo ẹjọ́ atótónu tó ẹ̀dẹ̀ ń rò látàárọ̀ kí ló ṣẹlẹ̀. Ah, wọ́n bá máa bínú bọ́ọ̀ tó máa ń ṣe ti ẹ̀nu ó ti mí mi lára tó lè jẹ́ torí láti torí fine boy kan tó máa wá ìbàdàn òun àtẹ̀gbẹ́ ni wọ́n jọ ní láàrin ara wọn sí. ẹni tó ṣẹ̀ máa wọ bí tó ní kó má wọ bí mọ́ wàhálà tí wọ́n nìyẹn jáde. ẹ owó kìíní ẹ fún mi lówó kìíní náà ẹyẹ kẹ ti gba sálárì ah. ẹnu tí wàá gbẹ. ẹ ti gba sálárì ẹnu tèmi náà gbẹ mo sẹ́ni ẹni tẹ́nu rẹ̀ gbẹ kí ló dé dákú gbogbo nǹkan rẹ bíi ọlá kìí kọ́mọ fi ṣe combination orin orin bẹ́ẹ̀ rẹ́ẹ̀dì rẹ tó tún fi mórí fóònù. Mọ́tà ti rí ẹ̀ka máa pààyàn lẹ́rìn pa ẹ wo ẹfẹ́ mi iṣẹ́ olówó ńlẹ̀ àbí kò sówó ńlẹ̀. Kò sówó ńlẹ̀ só padà wá. Padà wá sẹ́ẹ̀.

irú àlá yẹn ló ńlá ẹrú ti ẹ̀bà mi ó ní ẹ àmọ́ bóun ṣe pa lójú àlá yẹn ló máa pa lójú ayé mi ò dé mọ nǹkan tí tádé ṣe fún un kó dé sọ̀rọ̀ kò ní sọ. ṣùgbọ́n mo sọ fún ọmọ yìí ibúọlá mo sọ fún ẹ wípé mi ò gbọdọ̀ gbọ́ tó sọ jáde mọ́ wípé o fẹ́ pa boyfriend kejì ẹ àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ inú lẹ́yìn náà ni mo ti sọ fún ẹ kí ni ìtumọ̀ yẹn náà ó rò pé ìkọ̀kọ̀ ń ṣe ẹ́ kó payọ̀ kó payọ̀ ló ṣe ẹ́ ni ọlọ́run mà ní dóòrì tó dẹ́jẹ́ mi mo jókòó kí n tẹ̀gbẹ́ tó e bí ìfẹ́ wà láti gbèsè ayé mi kí ni ìtumọ̀ yẹn o fẹ́ payọ̀ kí ló ṣe fún ẹ o ò rí ìkọ̀kọ̀ fún àṣẹ téèyàn tó ń sọ wípé o fẹ́ ṣe nǹkan báyìí fún yàn àṣà ni ìtẹ́ni yẹn ṣe fún kí ni nǹkan tó ṣe fún à ń bí orí sọ. èmi mọ́mọ́mọ́ rí láìláì kò lè ṣeé mi mọ̀ kó tó fọ́ọ̀nì jù ó fún àrẹ́ǹjì ọkùnrin fún mi like ó ń gbé mi fọkùnrin. <laughs> ń gbọ́. mọ́mí ẹ lè understand o ẹ lè understand èmi nìkan lóye ẹ lè understand. èmi mo mọ mo rí lábẹ́ tí mo fi wá rọwọ́ ọmọdé gbọ́n àgbà mọ́ o láfi dálẹ̀ ìfẹ́ èmi mo mọ mo rí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́ bí n bá ní nàńjọ ẹ pé kí n bẹ̀rù I need that support you. Step by step. Because you cannot misstep. You know, power, vision, took my time drawing this in. So you can't afford to miss any code. Anyways, we now share singing in time, so that I might study and see the series. Um, Mario, calling ọmọ kórìí tẹ̀lé I am talking. kù don't need tó ṣe jẹ́ pé ẹ̀yẹ nínú seal your vision. And that's because I know that you guys will not disappoint me. orí pé sound good so please do not disappoint me. everything everything is come to us no go disappoint you apart from apart from interest èmi mo mọ mọ rí láíláí kò lè ṣeé ṣe èmi mo mọ mọ rí lọ́bẹ̀ tí mo fi wá rọwọ́. ìbọ̀lá kí ló ṣẹlẹ̀ láàrin ìwà tí bẹ́ẹ̀ ṣe máa pa máa pa máa pa máa pa ni máa pa ni máa pa ni ló ṣe ṣé òyìn tí ìjà wọn kò ní àkókò dàbí àká wọn ní boyfriend ní ìkejì ẹni fẹ́ pa kí lẹ́sẹ̀ tó ṣe ètò fífẹ́ pa ìjọ òdodo ìyá padà tá ń pé kó lọ pa ọkọ ìkejì tá ń gbéṣẹ́ fún tí mò ń tò tó dáa àpàlọ́ àfàlọ́wọ̀ ní bẹ́ẹ̀ kiri bẹ́ẹ̀ o wọ́n pààyàn nílé mi kò lè sẹ́ni iṣẹ́ wọ̀nyí pé wọ́n pààyàn nílé bàbá ẹ̀ kí ló wá ṣẹlẹ̀. ẹni understand ẹni understand. jẹ́ kí n understand mo tó bá ṣẹlẹ̀ mi kò jẹ́ kí n mọ̀ ohun tó bá wà bẹ́ẹ̀ ká sọ ká dẹ̀ yanjú ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wípé ó ra nǹkan fún ẹnìyẹn tó wù tó dàá nù láyà kí ló dé kí ló ṣẹlẹ̀ ohun tó bá dé ni kò sọ fún mi èmi lèmi bí ẹ wò lókè mi lẹ́yìn ọ̀run mi ò fẹ́ kó fi kọ́kọ́ pamọ́ fún mi. mọ́mí kò lè yé yín ẹ ẹ lè understand èmi nìkan lóye kò lè yé yín mọ́mí. kágun kágun kágun máa kágun sí i ọ̀rọ̀ kí tóbi títí káfọ́ bẹ́ẹ̀ bù ú yẹ àǹtí. olè yìí ló dẹ̀ kó wájú mi. ṣé kìí ṣe pé ọkọ ti ṣe pọ̀ láì. abẹ́nìkan wà pé kò tó tó tó tó tó tó tó sàsọmọ mi ni ọlọ́run bàbá mi gbàgbára lọ́wọ́ alágbára kẹ̀ mo rí rí yìí tí mò ń rí ọmọ mi yìí ó yàtọ̀ sí bí ṣe bí o. tèmi èmi mo mọ̀ rárá rárá kò lè ṣeé ṣe. àsọrí owó mo mú wa. àtàwọn bá dé lójú àmọ́ pé òun wà á lẹ̀. mò ń kọrin fáwọn dádì mi àgbàwò tádé èyí samsonite gangan ni samsonite bá mi tọ́jú tádé àgbàwò tádé bá mi tọ́jú samsonite àwọn èèyàn mi máa ma re íńtánẹ́ẹ̀tì ní ìtàn sọ gbogbo àgbáyé o mo ti connect íńtánẹ́ẹ̀tì fújì yìí o agbẹ́sẹ̀ kòrónà ṣó máa mú íńtánẹ́ẹ̀tì o kò pọ́sibù nìyí tá a náà tó ní ní kòrónà torí pé èmi mo kà sí kòrónà o káàkiri àgbáláyé íńtánẹ̀tì ọmọ ológo tó ṣá prapra íńtánẹ̀tì ọmọ ológo tó ń wí o ọmọ tàgbáwo tádé ọmọdé anso night ní gbogbo àgbáláyé wọn bí èèyàn i'm so nice náà ni àgbáwo tádé ikú ò ní pa ẹ́ fún mi íńtánẹ́ẹ̀tì yìí o mò ń kọrin fáwọn ológo àwọn tó ṣàánú mi. ó pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ abeg eh, plenty this guy too much guy you too good why you call now i think i feel you guys ah, ah, absolutely ọkọ mi sọ fún mi sí pé ó yẹ ká bless me àbíkílẹ̀ fi ó máa fò Everybody, everybody, Make this a para small. Make this a here, come play. Yeah. I would come out and see someone dream. Top on, top on, top Oh! You know. torí pé torí pé ọlọ́run ti gbàdúrà ẹ̀ àlùbáríkà ti wọ business ẹ̀ àlùbáríkà ló oh, gẹ̀ oya oh, who is next in line. Oriana, Oriana, Oriana. Àlùbáríkà ti wọ ẹ̀. Agua seven hundred. Okay, okay, okay, okay, okay. Everybody sọ pé fún ẹ ní iye báyìí, fún ẹ ní iye báyìí. Torí everybody ti ṣeré fún wọn ti dance up fún ẹ, you understand? bó ti mo ṣe wà yìí tó bá ti kọ́ ti ń náwó báyìí ó máa ń dùn mí gan-an ó máa ń dùn mí gan-an wọ́n bá ṣeré mi àti bá ṣeré mi ọmọdé tàgbà sọ pé àlẹ́ni tó ṣeré mi. okay yeah on a lighter note baba i go bless you with two m. my baby on the floor. Agba, Agba, Agba èyí ò sọjọ́ ẹkún ẹ o èyí ò sọjọ́ ẹkún ẹ ẹkún ayọ̀ ní agbórí sókè. Odúpẹ́ ọmọ odúpẹ́ ọmọ odúpẹ́ ẹlọ́gbọ̀ta tí mi ò ṣe mo dúpẹ́ lórí lílọ bímọ mi ò mo dúpẹ́ ó yá ló jẹun kọrin ẹ ṣáà ti rí kí lẹ rí kékeré lẹ́rí o kékeré lẹ́rí ní ńlá sì ń bọ̀ wá gbogbo rẹ̀ fábọ̀dé tọ̀sán àkọ́kọ́ o gbogbo rẹ̀ sẹ́wọ̀nsá sẹ́wọ̀n ọ̀dẹ ẹ̀kejì o mo tún gbòòrè wá mi ní ọ ẹ̀kẹta o tún mí yàn gangan lẹ́kẹrin ẹ̀dẹ̀ sọ pé kí n má kọrin káàkiri tí n bá wá kọrin káàkiri báwo mo ṣe fẹ́ pàdé àlànà ẹ̀yin tẹ pè mí lálágbé kò má ṣeré o alágbé tí ò ṣeré alágbé tó kọ̀nẹ́tì nínú ayé ò mo pariwo àgbàtàdé yeye Samson àtàlà èmi ò ní kú o àwọn àgbàwo tó fún mi lówó máa re mo ní láti ṣe rẹ́ẹ̀kọ̀dù bàtúndé o bàtúndé o láì tí ì ṣe lọ́sì bàtúndé wọn dọ́nẹ́tì owó ẹnu lágbègbè orí bàtúndé o mo ti gbọ́ pé o tábà wá ṣe lọ́sìn o tábà wá ṣe rẹ́kọ̀ kí la tó máa gbọ́ twenty billion náà. Gbogbo ṣọmọdé ní ẹgbẹ́ mo ṣọmọdé ṣe kó fa ẹ ló pè ọlọ́run tó ṣọ ló máa ṣọdé láyé àtàlàfíà máa ń mi. ọlọ́run ṣe jésù ṣe kí kú má pa mí yóò jẹ ìṣọ̀kan ọmọ náà kí kú má pa mí ẹ dúpẹ́ lọ́wọ́ mo kú ìyàwó ló ń rescue mi o. ṣé kò sí ti ṣe ṣé kò sí tó ń tún ẹ mọ́mì àdúrà tẹ̀ ń gbà gbà ìtẹ̀lẹ́ má dọ̀ yẹn dáadáa ṣe gbọ́ mi tó dáadáa ń gbà. bẹ́ẹ̀ni lágbà Ọlọ́run ẹ wà ní òkú ọmọ ẹ máa sáré ọmọ. àdúrà náà ni mò ń gbà àdúrà náà ni mi lọ́rọ̀ mi ní jésù yìí nígbà ló máa máa rí òní rẹ́yìn ẹ o wọn náà ní kàgbákò lẹ́yìn Ọlọ́run kó ṣoṣo mo ti sọ fún wọn without number pé mi ò fẹ́ irun tó lọ sí torí yìí. o fẹ́ ya aláìgbọràn ọmọ mi ò mi ò kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu o. ìjọ tó bá máa kú ẹ mọ́ rógà wà á ní màmá mi mà ti sọ fún mi o o fẹ́ ya aláìgbọràn ọmọ wà á dẹ̀ bá mi bẹ̀. odò tó dákẹ́ rárá mà lè gbé ni lọ odò tó tọ́jú ẹni. mo rí o wá gbọ́ mi dáadáa I do not want any mistake máàpù ilé tí mo fún yín yẹn kẹ́ make sure pé ẹ follow ẹ bí mo ṣe instruct yín now gẹ́gẹ́ bó ṣe wà lórí máàpù yẹn ẹ má gba security post wọlé ẹ̀ǹkùlé ni kẹ́ gbà wọlé fẹ́ǹsì ẹ̀ǹkùlé yẹn ó lóòjú tíwájú yẹn lọ àwọn bábọ̀ àyà kan wà ń bẹ̀ but mo notice pé lára àwọn bábọ̀ àyà ó níbi kan tí ó ti gé ń bẹ̀ so kò connect mọ́ wọn ẹ̀ tó kù. So the bathroom yẹn wọlé, kẹ́ gba kitchen yẹn wọlé. It is safer place to move into that house. Or ọ̀sán lẹ máa lè exactly 2 p.m. Okay? I'll talk to you guys, no mistake. ayé ìlà máa jàkadì ọ̀tún àbí kílẹ̀ fi nà. Ah, àbí fọ ọkọ ah, èmi wáyé wá jayé ni o mo nípa tẹ̀yìn o mo mọ̀ pa ẹ̀ o. ṣáàrí bébì ní ṣàpápá. I trust Ejari baby because he give me like he was the love. àjù ò ṣe wí lẹ́jọ́ tí wọ́n lè tọ́ mọ́rùn. lójúwọlé. bàbá dodo ẹ má má gbé mi lọ bẹ́ẹ̀ bá dàgbọ́ ẹ má ta mí. yẹ̀wò láìpẹ́ lọ jáde Canada kò mọ̀ fẹ́ wo sí i ọmọ eléyìí ó kiri ká léléyìí fáwọn eléyìí. spẹ́ẹ̀kì ọmọkùnrin àti bá gbígbá mú inú ìyá mi máa ju mọ́tò ọmọkùnrin ẹ máa jẹ́ mi. ayé bẹ́ẹ̀ bá dodo ẹ má máa gbé mi lọ.

semana. Gracias. láti pẹ̀ka roko lórí bó bá dàgbà tán a máa béèrè ẹbọ. kékeré ló yẹ ká ti pẹ̀ka roko. ọ̀gbẹ́ni kí ló mọ̀ nípa ẹ̀sùn tó fi kàn yín. Ah, báwo lè ṣe túùtù bíbí ẹni pé stranger ni mí nà ó ṣé ti gba wípé business partners ni wá ní. Ah, ẹ ẹ tó lọ in fact seeing you seeing you láàrin ìmọ̀ tó wá bọ́ọ̀sì wáyé ẹ̀rọ tẹ̀ kọ́ bọ́ọ̀sì lórí mi nígbà pé kí ló ṣẹlẹ̀ kí nìkan tí kí lè ṣe tí mo ṣe kí nìkan tí kí nìkan tí mo ṣẹlẹ̀ tó wá bọ́ọ̀sì nínú àwọn ọ̀rẹ́ mi ìdájí ṣe fàájì báyìí ẹ̀ tí wá ń bẹ wá dùnrùn ẹ̀sùn apààyàn wá láti kò sí bó jìnnà sí ẹ̀wọ̀n náà tí bó ṣe ń pa ẹ̀sọ̀rọ̀ ẹ̀sìn kọ ogun tí ìyé mi gbogbo lè wọ́n ìdàbí májì lójú mi. wọn nínú ìwádìí wa ó jẹ́ ká mọ̀ pé ìwọ àtàwọn gáǹgẹ lẹ́lọ́pàá wẹ̀ níwọ̀n àti gírámọ̀dà yìí àkóbá àtàbá kọ́ lọ máa jẹ àrí o ẹ̀wù nǹkan tẹ́ bá mọ̀ pé ọlọ́run yẹ kọ́ dùn ẹ̀wọ̀n yín o kí ni gbogbo ilé ìpayọ̀ kẹ̀ dáná jẹ́wẹ̀ mi mú bí ọmọ kọ́tẹ́ ń sọ̀rọ̀ ń pẹ̀ náà I don't know what you're talking about. tó láàrin ìgbà tí tó bá jẹ́ owó tí máa kọ́ tí máa yẹ kọ́fà ẹ̀ lè pa wọ́n fún un tó ṣé kí n máa kọ́rọ̀ kan tí mo ṣe kọ́ra mi ni pé ọmọ ọkọ kọkọ tẹ sọ yìí náà ẹ pé kí ni gbogbo lè yìí kí ni gbogbo lè yìí. Fẹ́mi múlẹ̀ tí yẹn wọlé. mo sọ ní ìwà ìjẹ́ mi náà ó kí ni gbogbo lè yìí. sẹ́kọ̀ọ́ àdáléwà náà. excuse me do you know this. Where you are, as I see on our soul like this, and my conscience is telling say, on our family, on our two gallant, on our two unite, on our blood sink well well. So on our cooperate with us, and I'm not giving us problem. If you miss you, where you, they be tell me say our money no dey carry you to be, The one wey you carry come off, na you will come collect so. So all you need to do now, because just enter inside, Go carry the money, come, go carry our money, Go carry our people. Ẹ̀yin ẹ̀gbọ́n mi tó ṣọ́, lóòótọ́ ni mo lọ sí báǹkì mo lọ gbowó. Ṣùgbọ́n bí mo ṣe gbowó yẹn náà ni mo ṣe dẹ́pọ́sìtì ẹ̀ padà sí báǹkì. Mi go wálé, mo fi títóbi ọlọ́run mi búra mi ò gbowó yìí wálé. God knows. Quiet. Quiet. <laughs> Make you raise your head see muscle for your head, see that talent for your head. I mean, one reason say you be, be, be liars. Wait, your other name is liars, I think that lie knows. No, sir. Oh, madam, it's up. ẹjọ owó wà lórí wọn tó fowó sí má lọ gbé fún yín iṣẹ́ máa ń pa wá ní ẹjọ. you na better eh, person when you uh, na gentle woman o one na sweet gentle woman like gentle person. We follow our voice at night, one of our rich one go. <laughs> nítorí pé àmọ́ wà tó wù òun làwa fi sọ pé kí ló dé tó sọ pé ó máa pààyàn ìwà tó wù kalẹ̀ yìí gan ó tó kí wọ́n pa nípakúpa pàápàá àwọn ò tètè sọ̀rọ̀ tó bá jẹ́ kó tètè láwùn tí ò ṣe pé òun sọ wípé kò lè yé wa kò lè yé wa tó ti jẹ́ kó yé wa yìí ẹgbẹ́ ò bá bá fi kú ṣe fàjẹ́ ẹ̀ ṣùgbọ́n kọ́ ò sọ̀rọ̀ ò jẹ́ ká mọ̀ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àṣetádé òun ló pa ọkọ mi òun ló wá rògbòwà tó pa ọkọ mi tó ṣe mi bàbá yín lè gbòdù ó tún ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ọwọ́ mi o tún pa kò sí gbogbo tí Tádé lè dáwọ́ ní láyé òfo ló máa púpọ̀ mi èèyàn nígbà ìfọ̀kọ́ kálukú sàrùn tó bá ti gbin lọ máa ká ikú lòpin ti ẹ̀rọ ikú lòpin àwọn ikú ló pé ẹ àbóyekú ti sọ̀rọ̀ ti pẹ́ díẹ̀ oh. rọ́lábí ò bá wá fi bí ilé sáyé lọ hmm, bẹ́ẹ̀ ṣe ó bá ṣe ó ó bá ṣe ó kò burú. mo fọgbọ́n ọmọdé mi ṣe ni mi mọ̀ pé bó ṣe máa yọrí sí lélẹ́yìn ìgbìmọ̀ náà pé bó ṣe máa rí ni má ti sọ. torí pé bàbá sunkún ẹ ká mọ ríran. ìfúnra mo gbà fọlọ́ mo bá rẹ̀ rà tẹ̀lé. wọ́n ìran tádé òní jèrè òfurufú ẹ̀fọ́ iye tádé ìran òní jèrè.